أعوذ بالله من الشيطان الرجيم <clears throat> بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه <clears throat> سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في الظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين ومن عارض عن ذكري فإن له معيشة دنكا ونحشره يوم القيامة عاما قال ربي لما عشرتني عاما وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا ونسيتها وكذلك اليوم تنسى ومن يحشو عن ذكر الرحمن نقيد له شيطانا فهو له قريب ọpẹ́ ni fún Allah subhanahu wa ta'ala alhamdulillah ọba tí ó tún mú wa pàdé lórí ètò wa yìí gẹ́gẹ́ bí ìṣe àkíyà tọkùn ètò ọlọ́run ọba ó túbọ̀ máa tọ́ ahọ́n àti òye lànà ọlọ́run bákan náà lákì gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fi ọkàn bá wa lọ lórí ètò yìí ọlọ́wọ́ ọba yóò sẹ́ni kọ̀ọ̀kan wa lẹ́sàn dáadáa bàbá ń kí ká kí àwọn onígbọ̀wọ́ tọ́ra wọn ni ọlọ́run ló sábàbí dáadáa tí a fi láǹfààní èyí tí a ń ṣe yìí ọlọ́run àwọn ọmọ àlùbáríkà náà bó sì ṣe wọ́n lọ́mọ àlùbáríkà fún àwọn òbí ọlọ́run àbíọ́ mọ́sálásí gbogbo ohun tó ṣe fáwọn náà lóore ni alálùbáríkà fún wọn. àmín ya Allah. ó ṣe bẹ́ẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa náà ọlá àánú ọlọ́run gẹ́gẹ́ bí ohun tí à ń yànnàná làlàyé àwọn tó kù nígbà ẹnìkọ̀ọ̀kan wa tí a bá pẹ́ tá a bá papòdà tá a sì má tá a kúrò láàyè tí a wà yìí tá a wá ń jó ọkọ tá a mú wá látọ̀run gbogbo wa láti gbogbo ọkọ tá à ń pè ní àmúwá látọ̀run ìkan tí ń bẹ síwájú gbogbo wa tó ṣáájú ẹ̀ tó bá wa gangan tó sọ wa onígbòǹda wa òǹda ká máa sẹ̀mí òǹda ká kú ó fẹ́ pa tí mo kọ òkú àti mú wá láti gbà tí wọ́n ti bí a hmm. láti mú wá sílé ayé. Ah, ọba yìí òun náà labẹ́nú àánú ẹ̀ kí ó jọ̀wọ́ kó ṣe wá lẹ́rú tí ó lè fi gbogbo àsìkò tán fi wà ní ààyè tí ó fi ṣe tiẹ̀. nígbà bá kú ṣe wá lẹ́ni tí ó bá yọ́nú pàdé ọlá àti tóbi ọlọ́run. à ń ṣàlàyé tí a bá gbé òkú sínú sàárè tán à ń sọ nípa àwọn tó dìrọ̀ mọ́ wípé tá a bá ti sín tán a sọ pé ká dúró ká dúró díẹ̀ ànígbà yẹn la máa ṣe àdúà àṣàdúà fún òkú àádẹ́sàlàyé wípé tí wọ́n rán wa níbẹ̀ ni ká ṣe àdúà àmọ́ hadithi tí wọ́n gbà wá fún wa wípé rasulu karim sallallahu alayhi wa sallam fún wa wípé tá a bá sìnkú tán ká dúró istaghfiru li akhikum. ẹ foríjì ọlọ́run fọmọ àyà yín bẹ́ẹ̀ bá ṣe tán wàsálùlọ́ọ̀hálà ọ̀sàbàt àwùtàsíbìt nínú àgbàwá mi. ẹbí ọlọ́run kọlọ́run kò fa àwọn rẹ̀ rinlẹ̀ tẹ̀ bá ti ṣe tán ẹ̀bẹ̀ ọlọ́run fún fa iná wulẹ̀ yusuf ó ti wà ẹni tá à gbogbo tó gbélé ayé ṣe. eléyìí ó béèrè lọ́wọ́ wa gẹ́gẹ́ bí ẹ̀tọ́ wa tí ò sí níbi sàárì rẹ̀ ká tó pẹ́yìn dà ká wá fún un. nínú àgbà wa tó nílẹ̀ òun náà ni pé ọ̀kanu náà wa Amru bun As kọlọ́n bá sí i nígbà tí kó tó kú àsọtẹ́lẹ̀ sọ fún wa wípé tí sọ fún wa lọ sọ wípé tóun bá kú tán káwọn èèyàn antoni harujazor lódì wọn tá a fi lè para kúnmí tí a sì kún wọ̀nyó kọ̀sàmùlá mùhà tá a sì pín rẹ̀ ẹ wà sí kún yẹn ó lè ní ká fi dúró bàbá wo arìnrìn tó jágun ni kọ́ọ̀n ó wá ń bi pé kí ló dé ní tọ́fà ni pé àtà àtà ni sobikùn mo fẹ́ fi ń somi ara díẹ̀ kẹ́ tó lọ kó tó kèmí nìkan kú.

ọlọ́run má bá ẹ̀yin ẹnìkọ̀ọ̀kan wa jẹ́ ká gbìyànjú ká jẹ́ pé gbogbo ohun tó tọ̀nà nílànà ẹ̀sìn islam yìí òun ni ká máa ṣe ohun tí kìí sáré ẹ̀jẹ̀ amújìnà. náà pa. ẹ̀jẹ̀ amújìnà. a dẹ̀ sọ fún wa nínú ọ̀rọ̀ tó ṣáájú pàdúrà tá à ń ṣe yìí wípé ká ṣe ní jàmá. àwọn apèyàn àwọn ṣe ní jàmá. kọ̀dẹ̀ sákọ̀ọ́lẹ̀ yàdúrà bíi sáré láṣìwà. kò sí ní tó fi rinlẹ̀ pé à ń jàmá la máa ṣe kọ̀dẹ̀sí tó fi rinlẹ̀ àràkọọ́lẹ̀ wípé nìkan kọ́ máa ṣe káwa yòókù ká máa ṣe àmì àràkọọ́lẹ̀ rẹ̀ gbogbo àwọn kan tí ọlọ́run bá tún sípayá rẹ̀ ká máa ṣàtúnṣe ẹ̀ta bá kù díẹ̀ díẹ̀ mbẹ́ tá a sì ti ń gbọ́ kọ́lọ́n kọ́ máa ṣe àtúnṣe ẹnìkọ̀ọ̀kan wa. láti bẹ̀ lọ́run orí ẹ̀ tọ́pọ̀ fún àwọn. bàbá wà láàyè yìí bá a bá ti ṣe àdúrà sáà gbà kí a tiẹ̀ pé kí wàá ṣe ọ̀tà rẹ̀ jáde. àwọn àlùfáà ìsìn gbà pé

àdìsí tí wọ́n fi sọ̀rọ̀ nípa akú tó gùn ọ̀dìsí yẹn gùn òun gan bóyá insha Allah lórí ètò yìí a máa ma fi àdìsí yẹn tá a fi fi ọjọ́ lẹ̀ láti gbọ́ tánàbí sọ fún wa lórí ọ̀rọ̀ kú olọ́fẹ̀ẹ́ gùn jù àkọọ́lẹ̀ sọ fún wa pé nítorí tí rọ̀ṣù ló fi sọ àdìsí yìí nínú sábàbù wòrú díẹ̀ wọ́n ní wọ́n ń jàházà òkú wọn àti jàházà ìtàn wọn ìjàházà ìtàn ló fi wá fi àdìsí yẹn ṣe wá sí fáwọn èèyàn tí mọ́sálàhà dàwíyà tó bá béèrè kí wọ́n bá ní sọ̀rọ̀ wá sí láàyè yẹn mọ́sálàhà dàwíyà ìyẹn ni àǹfààní tá a mọ̀ wípé àyè yẹn ó béèrè kàṣe dáwà kí wọ́n bá ní sọ̀rọ̀ ńbẹ bóyá kankan ṣẹlẹ̀ tó bùkátà sí wọn tún àṣẹ ńbẹ kó ojú àníwèé bó ti yẹ ká ṣe kí wọ́n bá ní sọ̀rọ̀ tí ò ní jádùá kò sí wọ̀ ńbẹ torí rú ètò ìrọ̀sọ̀rọ̀ ṣe yẹn náà ọjọ́ ìgbáralé tó jẹ́rú eléyìí òun ni ó ṣẹlẹ̀. bákan náà kò sí ìwọ̀n gbà bá ń ṣe àdúrà yìí fòkú ètò jẹ́ àdámọ́tàmà lórí àdúrà tó lànà ẹ̀sìn wa ni ká gbé ọwọ́ sókè ká tẹ́wọ́ nínú àdúrà sọlọ́n sọlọ́n kò sí ìwọ̀n náà níbi àdúrà tá a bá ń ṣe fún òkú náà a lè ṣe bẹ́ẹ̀ ká tẹ́wọ́ bákan náà gbogbo àbá fẹ́ ṣàdúrà yìí a lè wọ́n náà àti dojúkọ kíbla ká dojúkọ kíbla ó fi ń dáa nítìtorí wípé ńgbà bá ń kírun náà kíbla náà là máa dojú kọ èyí náà lè jẹ́kọ̀ọ́ fún ẹnì kọ̀ọ̀kan wa náà nígbà tí a bá ń ṣàdúrà kárí wípé ibi tá à ń jókòó tá a dojú kọ máa jẹ́ kíbla òun báwa gan bá ń dá ṣàdúrà tiwa nínú ilé wa lótìtọ́ kò síbi tí ọlọ́run ò sí kò síbi tí ò dojú kọ ṣùgbọ́n àwọn àyè dáa àyè lọ àwọn àsìkò dáa ju àsìkò lọ èèyàn gan dáa ju èèyàn lọ hmm. a gbọ́dọ̀ máa ṣẹ̀ṣẹ̀ àwọn nǹkan wọ̀nyí gbogbo àtà bá ń ṣe nǹkan yàwá Aisha kọlọmba ni yọnu sí ó sọ fún wa pé òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam kharaja dhata laylatin ó jáde lálẹ́ ìjọ kan anabi ló ìyàwó Aisha wa lòun rán ọmọ ọ̀dọ̀ ẹ̀ tí í ṣe Barira ó lòun rán àlá ìsèrè yìí kó máa tọpasẹ̀ anabi lọ pé ibo lọ jáde lọ ní alẹ́ ní tanzur ayina dahab kọlọ wò pé nbo lànà bí lọ. ó ní ọmọ ẹ̀yìn dẹ̀ jẹ́ kó yọ pé sálàkà náà wà bàkì ìlgàrkọ̀t bàkì ì bàkì ìlgàrkọ̀t ìyẹn ni sàárè tí wọ́n máa igbó tẹ́ tí wọ́n máa sin òkú sí nílùú Madina gbogbo àwa tí a ti dá yìí láti mọ ibi tí mò sọ yìí mm. bàkì ìlgàrkọ̀t ọlọ́nà abẹ lànàbí dìde lọ lóru fọwọ́ kọfà fi àdínà bàkì ànábì wa dúró níbi tó súnmọ́ bàkì yìí tó súnmọ́ gbòòtẹ́ yìí tó máa rọ́fà àyàdá yìí ọ̀tẹ́wọ̀ rẹ̀ ó gbé ọwọ́ sókè tó máa sọ̀rọ̀ fà onígbò sílẹ̀ ìtọ́sàdúrà tán òkú mẹ́ ó kó sínú ilé fọ̀rọ̀jáàtú ilà bàríra ó ní mo wá padà lọ bá bàríra àgbọ́ra ni pé kí ni nítorí ọ̀dẹ̀ ṣàlàyé nítorí fún mi. falama asibahtu ìyàwó aisha nígbà tilẹ̀ wá mọ́ sa'altu mo bà nábì léèrè pé kí ló bí jíjí lóru tó fi lọ sí ìgbò tẹ́ tó fi tẹ́wọ́ tó ń ṣàdúrà fakọ́ltù ìtí mo sọ fún ni pé ya Rasulullah ìrẹ òjíṣẹ́ Ọlọ́run àyìnà kharajta láìla lóru lónìí mo rí tó dìde níbo lọlọ kọọlà ọlànàbí wa sọ fún òun wípé bọ̀ẹ́sítù ilẹ̀ ahàlèlèbàkì ọba mi ló gbé mi dìde lóru téèyàn fi sìnkú sígbó tẹ́nìyẹn ìwọ́n tó sìnkú tiẹ̀ sẹ́sẹ́ lé bẹ́ẹ̀ nìkan bá dìde tó fẹ́ lọ sàdúrà fún gbogbo àwọn mùsùlùmí ń gbó tẹ́ àdúrà wọn lè bọ́kù tiẹ̀ tó wà lẹ́sẹ̀ lé ó ti yọ́lẹ̀ ànábì lọ́ba mi ó gbé mi dìde lọ́ọ́ bá àwọn ahàlèlèbàkì àwọn òkú ló tún fi wà nínú ètò pé tẹ ẹ bá nígbò tẹ́tẹ́ fẹ́ máa sin òkú kọjá pé kọ́ mùsùlùmí kí mùsùlùmí nígbò tẹ́ tí wọ́n. kí mùsùlùmí ń bẹ láàrin téèyàn bá ń ṣàdúrà yóò mọ̀ wípé kò ní máa ronú wípé ṣé ìmọ̀ ṣàdúrà fáwọn tí wọ́n rán mi pé kì í ṣàdúrà fún un torí wọn rán mùsùlùmí mm-hmm. wọn ṣàdúrà fún ẹni tí kò ń ṣe mùsùlùmí àyè ṣàdúrà fún kèfèrí ẹ̀sìn wọ̀ fàyè gbá ó ní wọ́n gbé mi dìde ilẹ̀ ahlil baqi pé kí n lọ ṣàdúrà fáwọn ará igbó tẹ bàkì lè sọlẹ àlejò kí n lọ ṣe àdúrà fún wa eléyìí fi yé wa wípé níta fẹ́ mú bẹ̀tà ti lọ òní pé tá a bá fẹ́ ṣàdúrà á gbé ọwọ́ sókè àtẹ́wọ́ àrẹ́rì rẹ̀ pẹ̀lú ìṣètànàbìṣe tó lọ sí bàkì ńgbọ́ ọdẹ ẹdí bẹ́ẹ̀ ti ń ṣàdúrà ọtẹ́wọ́ sókè sọlọ́wọ́n bá àlejò ọ̀la. ó túmọ̀ sí pé tá bá wà ní gbòtẹ́ tá a bá ń ṣàdúrà kò sí ìwọ̀n bẹ́ẹ̀ ká dojú kọ kíbla ká dẹ̀ tẹ̀wọ́ sí òkè. Ah, tá a bá ń sọ̀rọ̀ nípa mímọ sìnkú àwọn tí tọ̀ kí wọ́n lọ gbó tí kí wọ́n lọ sìnkú àwọn làwọn rìjàl àwọn ọkùnrin ni àwọn ọkùnrin kìí ṣe àwọn obìnrin kódà òkú yẹn ọba ń jẹ obìnrin ọkùnrin ni ó gbé sínú sàárè kìí ṣe obìnrin ah, kódà àwọn tó tún lè gba tó tún lè gbarú ààyè yẹn òun ni kó jẹ́ pé irú òkú sàsọtẹ́lẹ̀ lámarin o òun ni kó ṣe kíni o òun ni kó gbà mí sínú sáré wà ilá àkọrìbò tí ọba ti ti kó sàsọtẹ́lẹ̀ àwọn àwọn àwọn ọkùnrin ti ń jẹ alásùnmẹ àwọn lájẹ kó gbé òkú yẹn kó gbé lọ sínú sáré torí ọ̀rọ̀ tí ìṣẹ́dínà Ali tó sọ fún wa lẹ́yìn ìgbà tí wọ́n sin òjíṣẹ́ ọlọ́run tán ó ní ìnáma yúlì àrọ́jòlá àlò ẹni tí máa fọ tí ó ti gbé òkú sínú sàárè òun lẹ́nu tó bá jára lé ẹ̀ káàkiri sáré o ẹlòmíì tó lóòótọ́ ṣe ládàá ni ìmọ̀ jòwèrè pé mo fẹ́ gbaṣẹ́ ládàá yóò gbòkú mi ó gbèsè bẹ́ẹ̀ kò tọ́ sí ọ àwọn tó jẹ́ ara lé ẹ̀ látò béèrè gan àwọn àfáà tẹ́ bá béèrè pé sókùsùn wọn lásọtẹ́lẹ̀ pé ẹni tí ẹ jẹ́ kó gbé mi. sáàyè mi nínú sáré rẹ̀ ti lálásọ tẹ́lẹ̀ yẹn òní yóò gbé tí ọba sí àwàbírí ara rẹ̀ rẹ̀ kèsì rẹ ọmọ tọ́ba adé sáré ìyá rẹ̀ ọwà fàdìmẹ́yìn ọmọ àwọn tí ń ọwà àmọ́ sunkún ojúṣe rẹ̀ gan o ti ojúṣe gangan ni kò gba kò gbé sínú kò gba bàbá kò gbé sínú ẹni tí máa ń gbé òkú sáàyè nínú sáré òun náà ni àwọn Ara ọkọ síyàwó síyàwó ẹ̀. ṣebí àṣìlẹ́tọ̀ kọjá fọkọ òní òmù yóò gbéyàwó ẹ̀ sínú sàárè. àyàfi àyàfi etí sẹ́dẹ̀ ó fi pé kẹ́nìkan tọ́jà lásán má kọ́ má gbé èèyàn sínú sàárè nǹkan kan ló tún lè ṣẹlẹ̀ mm-hmm. tó pẹ̀lú ẹni yẹn ọlé àṣepọ̀ pẹ̀lú aráalé ẹ̀ lóru jọ náà. Bá sọ fún ọ sọ fún pé kọ́ mọ́ tóun ní ó gbé. Èyí ń ọrọ yóò nídìí ká kíyèsí dáadáa. Ó fura. Àwọn mínú àwọn àfáà gbà wípé nígbà bá ń ọkọ àtìyàwó ni òun ni pé kọjá wípé ọkọ ìyàwó yẹn lọjọ tó kù

sallallahu alayhi wa sallam wa rasulillahi jalisun ala al-qabr anabi jókòó níbi ẹ̀gbẹ́ sàárè báyìí. faraitu àìnáyèhí dàdí màáhì mo rójú ẹ̀ méjèèjì tí ń da mi jí fàkàl. anabi wa sọ́njọ́ náà pé aliminkum rajulun lam yuqarifu ẹ nu ìtumọ̀ kọ́ráfà ní jàmà ah. tí ọba yàwó ẹ̀ lásìpọ̀ lálẹ́ yìí ti bẹnu yín kọ́kọ́lá abutọ́lá ọ̀kan náà àwọn sàhábà abutọ́lá òní ya èmi ìbáralé mi ní àjọṣepọ̀ hmm? wípé wọn ni wọn bọ́ sínú sáré bọ́ sínú ẹ̀fà fi kọbùrì à sínú sàárè ọmọbìnrin rọ̀ṣùlù tó kún jọ náà òun ni wàá gbélé lọ tó gbé sínú sàárè. Ah, pé ó béèrè mọ́jẹ̀mú yẹn ẹ rí wípé nsì kì í sọ̀rọ̀ ọkọ àtìyàwó àwọn míì máa ń gbé lérí pé ọkọ àtìyàwó níbẹ̀ dàdí sí i oúnjẹ oyé wa pé àmì. gbogbo èèyàn ló bá wí àlébàdo mọ. ẹni tí yóò gba òkú sínú sàárè àwọn àlùfáà ìsìn gbà wípé pẹ̀lú àdìsí tí a fi ṣẹ̀rí yìí pé ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó jẹ́ pé lámúyọ kọ́ọ̀rẹ́ láìla ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó láṣepọ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ májúmájọ́ yẹn wà ní. bákan náà mo fẹ́ ṣe irú àti máa béèrè. ẹ ẹ o bá ti gbọ́ yé tí wọ́n bá fẹ́ gbé fún ẹ ọba tí bá mọ̀ pé ọ̀jẹ̀ mọ̀ ẹ̀yìn máa igbó tẹ pé sọọba ayàwó ẹ lásìkò sàn pé orí di orí bákan bákan bẹtí tá a ti mọ tá a ti mọ ẹni tó bá jẹmọ mọ pé ọjẹmọ o bí ọba wá bí ọba wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tọjẹ pé ruwọn tì náà ló gbé bẹ́ẹ̀ kọ bá nǹkan kan jẹ ọlá ló jẹ ọlá ló jẹ fún òkúta àfẹsẹ àfisàpẹlẹ ẹni àfisọlá hmm, fún èsì kó túmọ̀ sí wípé bẹ́ẹ̀ lómi tí ó bá yàwó ẹ̀ lásìkò bá wá gbé síbẹ̀ ká sọ wípé kò ní sún wọ̀ọ́rọ̀ ṣùgbọ́n lálọ́jẹ́ ọ̀dẹ̀ ìjẹ́ súnà tí Rasulu sallallahu alayhi wa sallam tó ṣe níbi tó ṣe níbi ìsìnkú eléyìí tí àrímọ́wá nínú ọ̀rọ̀ tí a sọ yìí. nínú kan tí a tún ní ìdí láti sọ ẹ̀sìn kọ̀gbàwáláyè tí wọ́n bá ti gbé òkú sínú sàárè àìsíjú ẹ̀ mọ́ àìsíjú rẹ̀ mọ́ bàbá fẹ́ síjú ẹ̀ nígbà bá sì wà nù létà àti ìwẹ̀ tàbá wẹ̀ tán àti ìgbéjáde bọ́yá pẹ̀sì tí wọ́n bá ti gbé sínú sàárè alẹ́ tọ̀ka tó pé àfẹ́ ti lú ẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀bẹ̀yẹ nìkan ni wọ́n fẹ́ rí ojú bàbá mi aṣọ àfọ̀pọ̀ nípa rẹ̀ bàbá ẹ̀ ti dé ààyè àyèsímá àyèsímá kódà wọn ò sì fẹ́ nínú tí wọn àtún fẹ́ wọn ò fẹ́ kéèyàn kọ́ fúnra ẹ̀ gbẹ́sàárì ẹ̀ lẹ̀ ṣáájú kó tó kú ọ̀dà fúnra ẹ̀ lẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé nígbó tẹ́ òun ni wọ́n ti ń ṣe ètò tí wọ́n ti ń gbẹ́ sàárè kalẹ̀ láì mẹni tí yọ wọ bẹ̀ fún ìrọ̀rùn kò sí wọ̀ mẹ́. ṣùgbọ́n kẹ́ni kọ́ wá sọ pé ẹ̀ bá ń gbé sàárè mi kí n máa wò ó kọ́ á máa fi hàn bí ẹni tí ó palẹ̀ àlejò á máa má hmm. ilé yẹn kọ́ ni wọ́n bí wa. tó túmọ̀ sí pé a lè gbé sàárè ilé ẹ̀lẹ́ rẹ̀ rẹ̀ rẹ̀ ní kutẹ́ kò sí kò sí wọ̀ mẹ́ kò sí wọ̀ mẹ́ búlọ́ọ̀kù àkùkù ni àwọn ó sì gbẹ fún àtẹ́lẹ̀. kò sí gbogbo àpọ́nlé àti ìsáfùkù Yorùbá ọ̀pọ̀ ọlọ́mọdé àtúnjọ lójú. ní ká máa wọlé máa kó wọlé máa gbé máa rùgí bákan máa ṣe gbá bákan. gbogbo eléyìí nígbà àwọn òru sẹ́yìn òkú nulẹ̀ yẹn. bẹ́ẹ̀ sì ru èyàn tó kú náà. ẹtọ́ sùkọ̀ ẹ̀ bá ti tó yọ lọ bákan náà. wọn ò fẹ́ wọn ò fẹ́ ọ̀sàkọọ́lẹ̀ kankan tó fẹsẹ̀ rinlẹ̀ pé èèyàn máa kí Quran. ó fi dórí bá a bá ń gbókù lọ wọn ràn wá ṣùgbọ́n àná ńlá kò ṣàkọlẹ̀ rẹ̀. àyàfọ́ ńlá ẹ̀rọ ajé àfojú òpó lẹ̀ fáwọn èèyàn bíi tẹ̀sí mélòó jẹ́ kí wọ́n lè láǹfààní àti ìwà. nígbà tá a bá ti gbìyàn sínú sáré. ẹ bàbá náà tí ẹ ń gbọ́ ọgbẹ́ ètò yìí nineteen dot oh three fm la wà nílùú Ìwó tí ẹ ti ń gbọ́ ọ̀rọ̀ láti ara àwọn dókítà wa àṣìkà dr abdulrasheed abduljabar salman buwai zero eight zero six nine one four six one nine four òun náà lójú òpó tí ẹ lè pè wá sí zero eight zero six nine one four six one nine four ẹ jẹ́ kí a gbọ́ ẹni tó wà lójú òpó sàmà àlékún. wà á lékún sálàm. àmì bàbá. àti bàbá kí ni ìbéèrè yín. àmì nà. ọlọ́run sàlẹ̀ sàlẹ̀ ọlọ́run sàlẹ̀ sàlẹ̀. ọ̀rọ̀ tẹ́ ẹ sọ lẹ́ẹ̀kan pé àwọn tí a bá jẹ́ ará òsì ni wọ́n kó òsì lọ́wọ́. ó ṣe pàtàkì lóòótọ́ o. ilé hmm. ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹ̀mí

ọ̀dọ̀pá àti sọ́nà àbọ̀yìn eh, eh, láàrin láàrin ibi táwọn òkú àìsíkè eh, lọ sókò. sàmú aleykum. kí lorúkọ yín. ìbéèrè yín. jazakumullah khairan. àmín àmín àmín. ẹ ṣeun lọ́wọ́ sẹ́lẹ̀ sẹ́lẹ̀ lórí. Ah, ọlọ́wọ́ san ẹnì kọ̀ọ̀kan wá ní ẹ̀nà. ẹ jẹ́ ká gbọ́ ìpè tó kí àsìkò wá ti. sàmú aleykum hello wàá sọ kí lórúkọ yín hello ọ̀dà eh, àpòjú òpó náà ó ṣe díẹ̀ hmm. eh, ayákùnmọ́lá eh, a ti máa fi ìdí ètò eégún ibìkan lénìí lóògùn ọlọ́run ní ọjọ́ mẹ́jọ látún hello sókí orúkọ yín àti bèrè yín. alẹ́ musa alẹ́. bèrè yín. obìnrin ọmọ anájú síbi yẹn tí wọ́n ti ń jọ́nà sí àlèmọ́ ẹlẹ́ẹ̀kejì tó bá jẹ́ pé tó bá obìnrin sùn ìwọ jẹ́ nọ́mbà àkọ́ àkókò wà pé ẹni ẹni tó bá ti gbogbo nìyẹn bẹ́ẹ̀ ló ṣe rí náà um, ó sọ̀rọ̀ wá nígbà rẹ̀. ọ̀rọ̀ pé ìbéèrè yín ló gọ́ lọ ẹ gbìyànjú àti ìfẹsẹ̀ fún àfọwà ní ọjọ́ mẹ́jọ torí pé àsìkò tí ó ti lọ lórí ètò ìfọ́tò ní ṣáàlà rahman ayakumula ọjọ́ mẹ́jọ ni ẹ bá wa láǹfààní àti tàbí rẹ ọdà ọdà Ọlọ́run ọgbà ní ẹsẹ̀ ah, fún wa yóò yọ́nú sí wa ọlá àti tóbi Ọlọ́run yóò túbọ̀ máa lé wa kún ní ìgbàgbọ́ àti ìmọ̀ àti ìbẹ̀rù Ọlọ́run gbogbo tí à ń gbọ́ tí à ń sọ lọ́rọ̀ Ọlọ́run Ọlọ́run jẹ́ kó wúlò fún wa subhana rabbika rabbil izzati amma yasifun salamu alaykum